níbàámu pẹ̀lú alukur'ani òun sunna kákẹ́kọ̀ọ́ yóò fi mojúke rẹ̀ sórí wọn bá àlá yóò sì kú kẹ̀kẹ́ bọ́lẹ̀ ràn rẹ̀ wọ̀mọ̀lúàbí àmójútó tó péye ń bẹ ní sẹ̀pẹ́ àyíká ibẹ̀ wuyì àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ibtidai ìdádi òfìmọ̀ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàdídùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún ọ àyíká umu faisal central mosque adabata ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin oil ládàbàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. madrasatu ahli sunna wal jamaa àdábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti dé bá kéwú kíké tayo ká máa fẹ́ kọ́sánná fún ni. alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina amma ba'du. السلام عليكم ورحمة الله وبركاته دعوتي أن تتبعد الدين يسرا هنا ni ó tún bẹ̀rẹ̀ báyìí ẹ̀rí fún àwa tí a fẹ́ wọ ilé kéwú tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ tán nísìnyìí so bìrìnìlà ní ọjọ́ Monday yìí ni sheikh samin ọbẹ̀rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba so ayé ti wà fún àwọn tó máa fẹ́ bẹ̀rẹ̀ sanawi báyìí àwọn tó wà ní ìdádí wọ́n ti parí ìdádí wọ́n fẹ́ bọ́ sí sanawi tó bá fẹ́ join pẹ̀lú wọn so bákan náà yìí ṣe wà fún ìdádí náà awwal sani àti salisa àti salis bákan náà àwọn tó wà ní ibtidayi so ayé ti wà fún wọn bẹ́ẹ̀ ni láti ọjọ́ monday ó bẹ̀rẹ̀ sí ni máa ta fọ́ọ̀mù nam ọ̀rọ̀ tí mò ń bá lọ níbi tí mo fẹ́ dé lónìí gẹ́gẹ́ mo ṣe mọ̀ ṣàlàyé ipe ọ̀rọ̀ rúkìá òun náà ni à ń sọ so tá ń lọ kò jìnnà gẹ́gẹ́ bí àwọn yorùbá so ọ̀nà tí à ń yà tá ń yà so ọ̀rọ̀ gangan náà ni mo fẹ́ bẹ̀rẹ̀ ni máa sọ ní èní àmọ́ síwájú ká tó sọ ọ̀rọ̀ nípa ka gangan so ó pàtàkì. kéèyàn mọ òfin tí ó dè ṣùgbọ́n náà ni ẹni tí a fẹ́ kárókèyà fún yẹn gbọ́dọ̀ mọ nǹkan tí ó dè irú ẹni tá a fẹ́ ka rókèyà fún náà bákan náà rókèyà tí a fẹ́ kà gangan so ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí nkálukú wa mẹ́mi lé lórí rókèyà gangan náà la máa mú ẹ̀mí lé lórí kọ́dọ̀ ẹlòmíì yọ̀rọ̀ lè ra tíra rókèyà so yóò ní èmi náà máa kà á so yóò gbàgbé ìdájọ́ àbí májẹ̀mú tó wà fún ẹni tó ń ka rókíà àti rókíà tí wọ́n ń kà gangan so ẹni yóò gbàgbé kò sí ẹni kò ní àbí kò sì máa ń mà so ẹlòmíwàá ní òun ṣe wàhálà òun ti ń ka kákàkàkàkàkà so òun ti sẹ́rí kí n gbé látọ̀dọ̀ ẹni tí ó fẹ́ karókèà gangan ẹni tí ó karókèà tó ayẹyẹkọ na musliman mọ́jẹ̀mú níbi kẹ́niyàn ó jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí fẹ́ni tí kì í ṣe mùsùlùmí kò gbọ́dọ̀ kí rúkèà mẹ́lẹ̀ kó lóun ń ṣe rúkèà fún yàn bọ̀bọ̀ yá ní tìyàn orí ẹnìkan tó rẹ̀ kọ́ lóun ka suratul fatiha fún un tó nígbàgbọ́ sí tó mọ̀ nípa rẹ̀ sọ ọlọ́run ọba tó gbà fóun lọ sọ kùránù yẹn kalẹ̀ sọ irú ẹni yẹn kò kí ń ṣe rúkìá ní ń ka sọ kódà kò ní ní ẹ̀san bí ń ka rúkìá gẹ́gẹ́ bí ẹni tí kò kí ń ṣe mùsùlùmí náà nìyẹn tó wá ní òun gbàwẹ̀ rọ̀mùbọ́n àbí òun kírun láì tí ì jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe rúkìá kò gbọdọ̀ jẹ́ ẹni tí yóò jẹ́ mùsùlùmí tó sì ṣe ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo bákan náà tó fẹ́ karókèà ẹni yẹn gbọ́dọ̀ ní àníyàn so ibi gbogbo ẹni tẹ́ ń karókèà so ọ̀rọ̀ láńlá ni ọ̀rọ̀ yìí ẹni yẹn gbọ́dọ̀ ní àníyàn fi nàfọ̀ àkè ikú mo fẹ́ ṣe ọmọ ìyá mi láǹfààní ni ìnira tó bá àìsàn tó ń ṣe ìṣòro tó ṣẹlẹ̀ sí tí mo fẹ́ ṣàǹfààní fún un ẹ̀rí pé nílà nàbì sallallahu alaihi náà sọ nínú hadisi rẹ̀ anábì ni man istata'a an yanfa'a akhahu falyanfa'hu bihi ẹni tó bá lágbára láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní pẹ̀lú nǹkan kan ọ̀rọ̀ kí àlànàbì ń sọ̀bọ̀ wọ́n lẹ́ni tó bá lágbára láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní àdéhùn ẹgbẹ́ náà fàṣẹ muslim kó ṣàǹfààní fún un yẹn ni pé ibi ilé yẹn tó mọ̀ pé yẹn lè kárókè àfúnyà pé á ah, lágbájá ẹni sòrò bá yẹ ń ṣe àǹfààní fún àǹfààní tèmi so àyè tọ́lọ́ fi gbà fi ṣe dáadáa wọ́n mọ̀hẹ́bẹ̀tù àyìn yẹ̀ṣfìyà kí ó sì lẹ́mi pé mo fẹ́ kọ́lọ́n kó wo ẹni yìí sàn níbi àìsàn tí ń ṣe ni má lẹ́mi pé torí owó náà ló fẹ́ ṣe so má lẹ́mi kankan lẹ́mi pé o fẹ́ ṣàǹfààní fọmọ ìyá rẹ̀ nítorí tọ́lọ́run tó kan náà o fẹ́ kí ara rẹ̀ kó yá kọ́lọ́n kó là níbi àdánwò tí ó wọnà tó wà ní ara rẹ̀ tó kan náà ẹni tó ń karókìá fún yàn inú májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé sára rẹ̀ òun náà ni pé alhirsu ala hidayatihi kí n lójú kí n ọmọ sojú kòkòrò pé ẹni mo fẹ́ karókìá fún yìí fẹ́ kó ma ọ̀nà so ibi láti mọ̀ pé a túmọ̀ sí pé ìgbà míì yẹn lè karókìá fẹ́ni tí kì í ṣe mùsùlùmí yẹn lè karókìá fún so tó rẹ̀ ń bẹ nù Sahih Bukhari àti Muslim kí anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àwọn sàhábà so náà ẹnìkan tó jẹ́ olórí àwọn ìlú kan tí àkèké gan àti ká ní ejò fún alápèjúwe wọ́n wá ṣògùn sí wọn gbogbo nǹkan náà fi tọ́jú rẹ̀ tí wọ́n rí so àwọn sọ̀rọ̀ báyìí wá ní ẹgbà wọn lálejò wọn làwọn ọ̀gbàrún àlejò wọn lé wọn jáde lẹ́yìn ìgbà tó lé wọn jáde tán ní nǹkan ẹ̀ṣẹ̀lẹ̀ nígbà wò pé à àwọn ènìyàn ẹ̀jẹ̀ já lọ lé pé wọ́n wò wọ́n bá lè rí nǹkan bá wa ṣe sí kinní yìí wọ́n dẹ̀ kárúkìá fún àwọn ènìyàn wọn kì í ṣe mùsùlùmí wọ́n kárúkìá fún ènìyàn ọlọ́run bá sì ṣe ìwòsàn fún ẹnìyẹn so bí làwọn fà ti rí pé ìyẹn lè tarókè àfẹn tí kìí ṣe mùsùlùmí àmọ́ tó dájú ni kíyìn ó lẹ́ni pé alahirisu alahidayatihi tí mo fẹ́ kẹ́ni yìí kọ́ mọ́nà kó rí ẹ̀sìn yìí pé ẹ̀sìn rẹ ni kó rí pé a àtúrí ń bẹ nídìí ẹ̀sìn yìí so wal iltizamu bidinillah àfẹn tó ṣe pé kò tiẹ̀ tí ó ti wà ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kò dún ní mẹ́sìn ọlọ́run pátípátí ní í ṣe káàkiri rìnkùnrin ní rìn ìgbésẹ̀ tí ọ̀dá ní ń gbé ìyẹn lè lẹ́ni pé ah, pẹ̀lú ògbọ́n ọ̀gbẹ́ àti wọn kárókè àìfún tán sọ ọlọ́run lè lórí sábà bí kó náà fi rí òdodo níbi ẹ̀sìn ọlọ́run pé ọ̀yẹ́ ah, kí o dún ní mẹ́sìn ọlọ́run o torí o ò ní lóògùn kankan o ò ní fi nǹkan kan bọ́nu o ò ní Allahu Akbar o ò ní pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run o ò ní ka nǹkan mi tó yàtọ̀ sẹ́yìn Qur'an àti àwọn àdéhùn tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nìkan náà àwọn àdúrà òun nìkan lọ́ọ́ tí ó sì máa rí àwọn oríṣiríṣi ajaib wa garaib àwọn àwọn nǹkan tó ń jẹ́ ìmọ̀ níbi gbígba àdúrà ọlọ́run ọba tí ó sì máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà míì nígbà míì so òun ni pé kí wọn lẹ́mìí pé ẹni yìí o mo fẹ́ kó mọ ẹ̀sìn mo fẹ́ kẹ́sìn ọlọ́run ọba kó yé wà ń lá àbọ̀ mi ní òun amran tó bá ti wá rí nǹkan kan lára rẹ̀ tó ṣe pé nǹkan yẹn ó wá jẹ́ amran gariban nǹkan tó jẹ́ nǹkan àjòjì tí a sákìyèsí pé ah ààrẹ yìí káì ní òru eléyìí rí ẹ ní òrí kọ́mọ rẹ̀ báyìí rí ní òrí subhanallah tí ẹ bá ń ṣerú kíá oríṣiríṣi lè ó rí wallahi àwọn ọ̀rọ̀ tí ò sì máa sọ ń bẹ lórí níbi tí ẹ bá ń ṣe tí wọn mọ̀ rí pé ẹ kí eléyìí tó ẹ kó bá rí nǹkan báyẹn tó jẹ́ ìmọ̀ báyẹn hmm, ìgbà yẹn gan lèyẹn tó gbọdọ̀ tó wá láàánú sí fún ẹni tí wọn fẹ́ ṣerú kíá fún mọ́ wàá họ mọ́ họ má pàtì jẹ́ kí záàdàkà hirsan jẹ́ kí èèyàn tó lékún ojúkòkòrò àlá ṣífà èyí lórí pé kẹ́ni yìí ọlọ́run jẹ́ kó rí wòsàn náà ni so bí ẹni tó fẹ́ kálókẹ́à bó ṣe máa rí nìyẹn bó ṣe máa rí nìyẹn bákan náà dónímọ̀ láti ṣèrè rẹ̀ padà fọ́dọ̀ ọlọ́run kí sórí gbogbo nǹkan tí ń ṣe ọ yìí wàláì kì í sọ wáyé fà ọmọ sí ti ń jáyé jẹ́ kí èèyàn ṣàlàyé fún ọ so kó dá ẹ̀mí rẹ̀ padà fọ́dọ̀ ọlọ́run so kó dá ẹ̀mí rẹ̀ padà fọ́dọ̀ ọlọ́run sòkúrà àwọn àfàmọ́ ṣàlàyé pé ìgbà tó bá tó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ rókè àfẹ́ni ìyẹn tó máa débẹ̀ pé àtìgbà ẹni tí kọ́kọ́ dá ẹ̀mí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run náà pé sórí irú àwọn ọ̀rọ̀ báyìí kó sọ pé wo èmi ọ̀ wá pidán fún ọ o èmi ọ̀ wá ṣoògùn fún ọ o ìwà ṣèdàbára fún ọ o ìwà sanáńkàlẹ̀ fún ọ o àyà ọlọ́run àwọn àdúrà nẹ́bí ni mo wá ṣe fún ọ o ọ̀dọ̀ ọlọ́run náà ni kò wá fi ẹ̀mí rẹ̀ tì í o mọ èmi ò lágbára kankan o mi lágbára kankan aráàlú rẹ̀ náà ló fi dá agbára tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn àtikáàrò yẹn kí wọ́n ṣe la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah hasbi allahu wa ni'mal wakil gbogbo àwọn àtikáàrò yẹn kí wọ́n kà sí wájú astaghfirullah alazim dúró àwọn kan báwọn kí wọ́n kọ́ kà wájú láti fi jí rẹ láti fi yin ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ kó tó wá bẹ̀rẹ̀ dá ẹ̀mí ẹnìyẹn náà padà sọ́dọ̀ ọlọ́run bíkọ́ tẹ bá débò mi tẹ lọ ṣe rúkẹ́à ẹlòmí ọmọ wòyìn dẹni pé bóyá màláìka ọlọ́run ló dé yìí yíkó yíwọ́ pé rọ́ o rọ́ o mi tí nǹkan rúkẹ́à yẹn jẹ́ nǹkan kan o nǹkan kan náà lèmi àti ẹ o ọlọ́run kan ní èmi ọlọ́run kan ní kémi ó fìrè níbi àdánwò tó bá wọn ní ìsinmi so kí wọ́n sì pe ẹ̀mí gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àbáwọn ará àbáwọn ọ̀rẹ́ tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹni tẹ́ fẹ́ karúkẹ́à fún yẹn kejì kó yé wọn pé nǹkan kan o wọ́n pè mí pé wọ́n kì nǹkan kan ni mo jẹ́ o so ǹjẹ́ nǹkan kan kọ́lọ̀ kó fi wá ṣe kóńgẹ́ lórí nǹkan ètò àkúrò gan bá lálàáfíà ni wọ́n gan lọ wà ní ipò tó dáa jù ẹni pé best position kó ká fúnra rẹ̀ alárẹ̀ gẹ́gẹ́ ló wà ní best position kó ká fúnra rẹ̀ kó ká fúnra rẹ̀ lọ. so bákan náà lára nǹkan tí ẹni tó bá fẹ́ karókè àti tó ń ṣe ó ní kó gbìyànjú kó jẹ́ pé òun ọkọ̀jú sí kẹ́bílà nígbà tí ń karókè rẹ̀ kí wọ́n kọjú sí kẹ́bílà lẹ́yìn ìgbà tí yẹn ti ní àlò àlá tán tẹ́ni ti sàlù àlá ni ẹni tí wọ́n fẹ́ ṣorókè àyẹn kó wá kọjú sí kẹ́bílà tó bá rọrùn fún bẹ́ẹ̀ àmọ́ sítóyà ní mọ̀nbẹ tó ṣe pé kò ní rọrùn láti kọjú sí kíbla bóyá ibi tí alára yẹn kọjú sí àbí bí ibi tí ẹwà ṣe rí so kì í ṣe lọ́sàn-án ni kéèyàn kọjú sí kíbla àmọ́ dáa kéèyàn kọjú sí kíbla láti ka rókèá so bákan náà ẹni tí ó bá ń ka rókèá yẹn kẹ́ni yẹn kó jẹ́ pé yàkùdúrà khushu'a fi kó jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn kó jẹ́ kó wà nínú ọkàn kó mọ ka àwọn ayé yẹn pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìtẹ̀lé ìtumọ̀ nǹkan tí ń kà wa an yatawakkala ala Allah kó gbára lé ọlọ́run ọba rẹ̀ lẹ́nu tó fẹ́ karókíà kó fẹ̀mí tẹ ọlọ́run ọba rẹ̀ wípé tọ́ ọlọ́run wọn náà ni mò ń bẹ̀ wọn náà ni mò ń ṣe ìjírẹ́bẹ̀ sí ipa mi ọ̀ka nǹkan so torí pé kí ni àwọn èèyàn wọn a máa rí ipe abẹ́ni yìí ní nǹkan míì ti ń lò ní so náà ló fa ẹlòmíì ìgbà tó bá ti pé ó ti já ìmí rẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ mi rẹ̀ kúrò lọ́rọ̀ ṣètọ́ ni ó sì wọlé sí la kọ́dà ẹlòmíì gan èṣù ní fi ń ṣorúkíà àlejànú ní fi ń ṣe àlejànú lọ́wọ́ bí àlejànú lọ́wẹ̀ sí àlejànú tó àmọ́ àlejànú ti ń bẹ̀ lọ́wọ́ òun wà gbé àwọn kankan fún tí ó máa ṣe tó kúta yìí náà bá ti débẹ̀ tí mo kẹ́ ẹ̀ ìwọ yìí kì í ṣerúkíà ló ń ṣe kì í ṣerúkíà ló ń ṣe ilé àbí kó ké kó ké kó ké ẹ̀ ní mọ̀ tí ń ké sí so dúró eléyìí kìí ṣe ọ̀nà tí wọ́n fi ń gba tí wọ́n fi ń karukia nìyẹn bákan náà ẹni tí ó karukia ẹni yóò ṣe náà ọvọ́ nàdìlá kó jẹ́ kí bóun ṣe ń rò pẹ̀lú ọlọ́run ọba kó jẹ́ kí èròǹgbà òun kọ́ da sọ́lọ́run hmm, kó lérò ń gbà rẹ ọba tí ń karukia fún pé tí ń karu tí ka erukia tí ń ka nínú àwọn àyà rẹ àtàwọn orúkọ rẹ so kó ní èròǹgbà tó da sọ́lọ́run ọba ẹni pé ọlọ́run náà ni ọba ṣáá fi í òun náà ni ọba káfí òun ló máa ń wo ẹ̀dá fún òun ló máa ń tú ẹ̀dá níbi gbogbo tó ń jẹ́ aburú aburú èèyàn ni àti aburú àlùjànnú ni so bákan náà ẹni tó fẹ́ karókèá an yatajarrada ani shirkiyat wal imanu bihi wad da'watu ilayha kẹ́nìyàn kó ń gàgà kó já ọkùn níbi tí ń jẹ́ ẹbọ gbogbo oríṣiríṣi tí ẹ máa ń gbà ṣẹbọ pẹ̀lú ọlọ́run so ẹni tó fẹ́ karókèá ò gbọ́dọ̀ ní àṣokọ́lé ọ̀gbọ́dọ̀ ní àṣùrọ̀ ọgbọdọ jẹni tí ń gúnṣẹ́ dúdú fi wẹ ọṣẹ ìṣọ́ra ọṣẹ jìnnà sáyé àyọkẹ́ wọn ànífi rúkìá nìkan ṣe ike bá a ṣe ń ka rúkìá ní àtọmọ fún ọ níyànjú náà àtọmọ hmm, fún ọ lọ́ṣẹ tó fi rà tó ní òsín gbẹ́rẹ́ àwọn àfi rúkìá gbáǹdì papọ̀ à nínú kò sí ti ń jẹ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ká oògùn oògùn ẹ gbọ́dọ̀ ká mọ́ lọ́wọ́ tó àwọn oògùn táwọn ọmọ kan ń oògùn táwọn oògùn eléyìí o wọ́n gbọ́dọ̀ ká mọ́yàn lọ́wọ́ lẹ́ni tí ń ṣerú nǹkan báwọn kò gbọ́dọ̀ ní nǹkan kan tí ó máa dùrú gúdú fáwọn èèyàn lẹ́nu tí ọba jẹ́ pé rúkìá ní í ṣe onírúkìá ò kì í ru iṣẹ́ bí a ti mọ ibi tí kìnìún ti wá a ti mọ ibi tó ti wá so ẹ̀hún rúkìá kọ́ nìyẹn aládàáwò nìyí òun ológun aláwo nìyí òun so gbóró kaba yìí ẹ gbọ́dọ̀ jìnnà sí i so ó gbọ́dọ̀ ní lẹ́mìí ó gbọ́dọ̀ pe àwọn èèyàn sí ẹbọ pé ah ìtawà bá ṣe dé yọ wá lé o wá lé ó ní ìdíkà tó wá fi ah ìdíkà àwọn ọkùnrin ọ̀fẹ́ tó báyìí o ó ní ìdíkà tó ń nẹsẹ̀ sí i ah ìlú yìí kàkàkà àbí agboolé yìí le púpọ̀ jù ká nẹsẹ̀ jáde sí i irú ilé yìí kì í ṣe ìlànà tẹ̀sán fẹ́ ṣorúkẹ́à tí máa ń pọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n fẹ́ ṣorúkẹ́à fún dandan ni kí òun náà kó kọjú rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹni pé kódà bẹ́ẹ̀ ni ibà ṣe mùsùlùmí ẹni tó fẹ́ ka fún gbọdọ̀ dájú rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bí sórí tí nìkẹ́ ka fún ọ yìí mo mọ̀ pé ìṣe mùsùlùmí kí ló lè fà ni pé bóyá ẹni yẹn nǹkan kan ṣe yàrá ìpè mo ti mú ẹ̀rí wálẹ̀ kan pé yẹn lè bí ẹ pé yẹn ń yẹn náà ni bí ìlàjì náà ni náà ni rúkẹ́yà ó kàn ní í ṣe pẹ̀lú àdúrà ni ó jẹ́ ìlàjì ní àdúrà ni so yẹn lè sọ fẹ́ ni yẹn pé sórí bí wọ́n ṣe gbé wáyé ni ó ka rúkẹ́yà fún ọ èmi mọ̀ pé òye kì í ṣe mùsùlùmí èèkì mùsùlùmí àmọ́ hmm, n tó dáa fún ọjọ́ ni pé kọ́kọ́rọ́ lè gbà fún ogun tó ń ṣe yẹn o wípé irọ́ ni o tẹ́mi fẹ́ kà fún ọ yìí ọlọ́run ọba tẹ́mi fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ tí mo fẹ́ fi ìwòsàn rẹ̀ tí mo fẹ́ fi ṣòwòsàn fún ọ yìí òun ni òdodo darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba yẹn darí ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí ẹnìyẹn náà kó ní òun lé ọlọ́run ọba tètè ẹ̀yìn bóòlù yóò ṣe ra alágbé lọ́rọ́ ẹni ẹni pé tó fẹ́ iná ní ń bẹ nú àwọn ẹlòmíì kan tó pé tó máa fẹ́ ṣe lókè àfọyàn ọkọ̀ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ náà kódà ń gba mi ọ̀rọ̀ lásán yẹn ó máa ń fú yẹn tí ń ṣe ẹlòmíì lásán gan tí pòun lọ́kàn kó fìtínà bá rẹ̀ nǹkan kan ò ṣe nígbà tẹ́ bá ti jẹ́ kó yé pé ẹ̀ nǹkan kan ò lè dá ṣe lẹ́yìn ọlọ́run ọba káìmí rẹ kún gbogbo ẹnìkan ṣe ọ̀hún ẹnìkan bá ti jẹ́ ẹnìkan ní òjò gbádùn káìmí rẹ kún bẹ́ẹ̀ tí ẹ ṣàwọn owó àwọn àti yẹn fún un وإن يمسسك الله بضر فلا كاشف له bí tọ́lọ́ bá ní mo fi ìrẹ́ra kan ẹnìkankan ò mọ̀ lè ka kú èmi gan ilé ka kú illa hu olúwa nìkan ló lè ka kú tí yàn fi irú nǹkan báyẹn tí yàn fi jẹ́ kó yíye kẹ́ alẹ́ mi tí mo fẹ́ fi rúkẹ́ àfọ̀rọ̀ yìí gan tọ́lọ́ bá fi ara ní èmi gan ọ̀rẹ́ kódà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni tí ìnira bá kàn kò sẹ́ni tó lè ka kú Ànábì gan kápá ó ní wọ́n ka kú àfi èmi ọlọ́run nìkan ṣe náà mo lè ka kú wọ́n ní wa in yamsaska bi khairin wala radda li fadlihi tí mo bá ti fi ìnira kan tí mo bá sóore fún ọ kò sẹ́ni tó lè gbé oore yẹn kó mẹ́ẹ̀ tí ẹni nígbà míì gan tó bá ti ṣerú yẹn fẹ́ lò pẹ̀lú experience wàlá ọkàn ló ti balẹ̀ ara rẹ̀ yóò ti kọ́kọ́ yáná tó ló ti gbà pàrọ̀ kan ní í ṣe òun ẹ̀ta bàmí jáwọ́ wọn kò lára mi bàmí jà àmọ́ bá ti ní kẹ́nìkan kan ò dì mọ́ ọwọ́ kankan ò lè ṣe kankan fún ọ irọ́ ni ọwọ́ yẹn gan àdáwò ń wọ̀lọ̀ ẹ̀mí rẹ̀ nìkan ń tàn jẹ ẹ̀mí rẹ̀ nìkan dábìtì náà lé ọ àìmọye ẹlòmíì tó yẹ pé nǹkan kan ò ṣe gan tó yẹ pé tàwa humat ròmòròmòròmòròmòròmòròmòrò ní dààmú rẹ̀ torí gbọ́kúgbọ́ tẹ́lómi ti gbọ́ lórí rédíò nǹkan kan ò ṣe o yóò ti gbọ́ gbọ́kúgbọ́ kan pé ẹ wọ́n tí wọ́n bá lálà lójú oorun ha wàhálà ni kíní kankan kan so òun ṣe tán ọba rí ọba lálà ń jọ kan ọlọ́ba mi ní ọ̀nà fún wa ń hún un yé ọ̀nà fún ti ń rò hun ọ̀nà fún hun un láti pọ̀ ọ̀nà fún họ́ tó ń họ́ họ́ họ́ yóò di pọ̀ fún ọmọ ọ̀rọ̀ ọ́ wọ́n ti pé ha wàláhì gbádùn ọ̀nà fún mi mọ́ kíní kan tí mo ti jẹ́ lójú oorun yẹn ni o ti dá wa lálẹ́ fún ara rẹ̀ tawa humet múrò múrò múrò múrò múrò ó pọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn dókítà bá ti wá fún wọn ní tẹ́tí bá wọn sọ̀rọ̀ tẹ́tí ṣeré ẹ̀mí wọn sọ́dọ̀ ọlọ́run ẹ̀ báyẹn tẹ́tí nìkan gbára lé ọlọ́run ọba wọn àlàáfíà ó sì bá wọn kó dẹ̀ ní ti karókè à ẹ kàn kárúkẹ́ bá kàn dàbẹ́ pé ẹni òun ló fi nǹkan yẹn bẹ̀ ni nǹkan yẹn ti lọ kó tó ní pọ̀ kárúkẹ́ àga. tó bá kan náà èyí ò jẹ́ kẹ́ni tí ìyẹn fẹ́ kárúkẹ́ fún yẹn náà àyìn yóò ṣe sínú ọ̀wọ́n nàbẹ̀ là kóun náà kó ní ìròǹgbà sọ́ba tó dáa kọ́mọ̀ jẹ́ kí ìròǹgbà rẹ̀ ó burúkú irú àgbákò lọ́nà wá ti kàn mí yé o bí àdánwò wá ní fíìmì nìkan wá nílé ayé báyìí ni kí o ní orí kéèyàn ojú ike ọlọ́run bò kí n fi nǹkan ṣèyàn kó wá jẹ́ kó wá gbèrò aburú rù ọ́ kí ojú kó yé ike ọkọ ṣé kí ni tẹ́ fi yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run síbẹ̀ ẹrú ọlọ́run ni wọ́n ń jẹ́ àtẹnudí nǹkan ò ṣe àti wọ́n tí nǹkan ṣe ẹ ìjámọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ju ẹrú lẹ́ ń jẹ lọ ẹrú lẹ́ ń jẹ lọ́dọ̀ ọlọ́run ọba lọ. so kò sì ná ọlọ́run ní nǹkan kan láti kó fi nǹkan ṣe wọ́ kò fi nǹkan ṣe léyìí ike nǹkan tí ń ṣe kò rí sí jàǹbá kò rí sí dọ́gbadọ́gba ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ kó yéèyàn kéèyàn torí kọ́ lọ ní dhalika zannakum ní Qur'an ó ní dhalika zannakum alladhi zanantum bi rabbikum arda'akum fa asbahtum min ló ń ṣe rí èròǹgbà abúté nílẹ̀ mi sọ́nà ọba tó dá yín ọ̀gá wọn òun gan ni ọmọ mú yín ṣòfò ni ọmọ mú yín ṣòfò so náà ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí wọn kó da sọ́nà ọba tó dá tó rọ́bà yí ọba wọ́n gán bó ṣe wà yẹn o wọ́n náà máa ń ṣọ́lá ara rẹ fa ó ṣọ́lá kódà lérí àwọn aṣọ rẹ tó ní ó ṣọ́lá lérí wọn o lè kó aṣọ mẹ́ta kalẹ̀ wà máa wò pé òun ní kí wọ́n nu mẹ́tẹ̀ẹ̀ta o wọ́n kàn gbé kan wọ̀lé ọ̀wọ́n náà ṣọ́lá náà nù kátó wá ní ọba tó dẹ̀dà ni wọ́n á ní ṣọ́lá wá tẹ̀ wò yàn kódà yẹn lè wọ́n gbà mí pé àwọn ẹ̀dí ẹ̀mí tí mo ní yìí ẹ̀ wọ́n lẹ́dí ah ẹ̀mọ́pàá ẹ̀mọ́pàá yóò dúdú yìí ni so wọn náà ń ṣọlá bó ṣe wọ lórí àwọn ẹrú rẹ kí ló kí wá ní kí ló wọn tó àmọ́ tí ó mọ wá yà ọ lẹ́nu tí nǹkan kan bá ṣe ọ tọlọ́run bá ní kí nǹkan kan ṣe ọ tó àmọ́ rí kọ́ lọ́wọ́ bá ṣe ní tí ò dà fún ọ ọlọ́run ní dhalika zannakum alladhi zannantum bi rabbikum ardaakum fa asbahtum min al-khasirin ń jẹ́ kí èèyàn ṣòfò ní o ṣùgbọ́n tó fẹ́ karó kíà fún kó tó ẹ̀mí rẹ̀ ṣe bó ṣe lè wù kí àdáwò yẹn kọ́ lágbára lára rẹ̀ tó bó ṣe lè wù kí nǹkan yẹn ọmọ ṣe ń gbà ẹ̀yìn ẹni pé tẹnu tó bá mọ̀ pé nǹkan ń ṣẹ̀wọ̀n lélẹ́yìí ẹlòmíì tí ẹ mọ̀ pé nǹkan kan ṣẹ̀wọ̀n àwọn fámìlì rẹ̀ wájú kan mà ike tí ń ṣe yìí o kò sí nǹkan kan yóò tó mọ̀ sí pọ́lọ́wọ́ bá kórìíra rẹ̀ kò sí mọ̀ sí pọ́lọ́wọ́ bá fi ń yà jẹ́ so kò sí wá lọ́dọ̀ ẹni kankan ipa ẹni ọ̀ká láti fi nǹkan ṣe yàn so kí n àwọn ẹni bákan náà àtẹ̀jẹ́rọ̀dọ̀ anil ṣíríkì wà àfúdàdì kí n yóò kẹ́ni tó fẹ́ karókè àfún ó jáwọ́ níbi ẹbọ o kò gbọdọ̀ ní nǹkan tó so mọ́ra o kò gbọdọ̀ síngbẹ́ kò gbọdọ̀ nígbẹ́rẹ́ lára o tó bẹ̀rẹ̀ nígbẹ́rẹ́ ń lára ẹ̀sọ́ fún kọ́mọdédé rígbẹ́rẹ́ yẹn mọ́ èyí kúrúkí àpapọ̀ mọ́ nǹkan míì kí ẹ ẹ ànídákẹ́ náà tó ṣe rí wo tó bá fẹ́ karúkí àfáyàn tó bá dé ni pé ẹ ànídákẹ́ náà kí n fún ẹ lọ lè ṣe mo ní ọmọ ìyá kan yóò sọ pé ẹ lọ lè ṣe ń tẹ́ fẹ́ ṣe òun kẹ́ kó tẹ́yìn lọ́rùn dáadáa ẹ lọ lè olóògùn kó tẹ́yìn lọ́rùn àmọ́ pé àpamẹ́yẹ́dì papọ̀ láyé kò sí ní ẹ báwọn. so iná yẹn ni pé òkùnkùn àti ìmọ́lẹ̀ ọlọ́run wọn kì í dúró papọ̀ òkùnkùn ní dá òkùnkùn lóògùn ìmọ́lẹ̀ ọlọ́run ní ayal so ò lè papọ̀ láti fi ṣe ìwòsàn so náà ni abúláńlá ni tẹ́ẹ̀mọ́ dáhùn yẹn wọ́n ni ẹ máa ka kinní kan ẹ máa yàbí ẹ máa hàn kẹ máa hàn kùrì sí yù wọn ẹ máa wá ewé bí ìrànà sí dákun ewé àti wọn ìlànà ẹ̀bọ ni. lànà àwọn olóògùn ní lànà àwọn olóòṣà ní jíkájínà sí sólè yìí náà ló ní í ṣe pẹ̀lú ẹni tí a fẹ́ ṣorúkẹ́ àti bákan náà fẹ́ ṣorúkẹ́ àfọ ẹni yẹn ó lè kó lè kó sàlùwàlà tó bá jẹ pé ẹni tí ó rọrùn fún ni láti ṣe àlùwàlà torí ìṣesí máa ń bẹ tó pé ẹni yẹn ò tiẹ̀ ní sí ń tòsí rárá tó akẹ́ lè rí àlùwàlà ṣe fún kẹ̀ ṣe fún tó o bá ti rí ṣe fún náà kò sí tó burú ẹni tó fẹ́ ṣàlùwàlá yẹn ẹni tó fẹ́ ṣe fún yẹn kó o ṣe àlùwàlá so bákan náà èyí ò ní ṣe pẹ̀lú ẹni tí wọ́n fẹ́ ka rúkìá ṣùrùtù rúkìá gangan rúkìá tó fẹ́ ka gangan wọn ni pé òun náà ní májẹ̀mú bíi mẹ́ta náà làwọn afáàmọ́ sábà máa ń kà wọn ni àǹtẹ̀kùnà ma'rufan laysa fihi jahala wa dhalika an yakuna ayatul Qur'an an rúkìá. آيات القرآن أو من أدعية سنة النبي صلى الله عليه وسلم wọ́n ní pé gbogbo dúkìá tí wọ́n bá fẹ́ ká kó jẹ́ pé àyà alukur'an ló ń ká àbí hadithi àwọn àwọn àyà tó wà nínú hadithi tó wà àwọn hadithi tó wà nínú àwọn àdúrà tó wà nínú àwọn àtikàrò tó wà nínú hadithi ànábì àmọ́ pé tọ̀ níta àfi ń ṣe dúkìá lọ́dọ̀ ti wá yámù yíyà ni níta àfi ń ṣe dúkìá dáfíù làfi ń ṣe dúkìá sọ́nsọ́n nílá bí ń ṣe rúkíà rúkíà kọ́ ló ń ṣe o pé ní nǹkan mi pé ló kọ́ tó bá ń pè àbí rírò àmọ́ra náà là ń kà rírò kìí ṣe ara kùrán kìí ṣe kìí ṣe rúkíà ló ń ṣe aya kùrán lèèyàn máa fi ka rúkíà aya yẹn náà sì ní ó ti ní ibi tá nàbì ní ká máa kà á sallallahu alaihi wa sallam fún rúkíà kìí ṣe kí wọn lọ́kàn mú ibi tó bá wù ọ́ ló wà ní ibi tó bá wù mí lè ní wọn ká rúkíà pé tọ́ yàtí ní ọ̀rẹ́ ń ṣe rúkíà mi nítorí nbolo ti rí kejì záwákà ní ma fi ti rúkìá nbolo ti rí suratul mulku ní ma fi ti rúkìá nbolo ti rí àfi tó apá nàbì lọ́wọ́ sọ fún ọ pé rúkìá làwọn kìnìún yìí àbánàbì kan kà fún rúkìá so eléyìí náà ni àwọn májẹ̀mú tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rúkìá bí ìdínlá níbi tí mo dé yìí ní ọjọ́ mẹ́jọ bí ìdínlá tó máa kàn bẹ̀rẹ̀ bí a ṣe máa ń ṣe rúkìá gangan náà ni ẹ jẹ́ kí n gbé àwọn kọ́ọ̀lù tí ọlọ́run bá ní kí ọ̀rọ̀ àrígbé fún àwọn tí a bá ní ìbéèrè 0244 zero eight one zero eight five zero one three seven one. naam ẹ ti wọlé. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Abdullahi lórúkọ mi láti Táíwò. Naam, ẹ káàbọ̀. Iṣẹ́ ìṣẹ̀jọ́ kí èèyàn bá lálàá sí ìyẹn lálàá sí bóyá ìyẹn kan kú bóyá wọ́n ń ṣèkú àbí wọ́n ń ṣe òṣòfò la. Hmm. Ẹjọ́ ni tó la ẹjọ́ kí ni kéṣèṣe pé bóyá ìkọ̀kan fẹ́ ṣe é pẹ̀lú bí aburú gbà yẹn ti máa ń sọ. ṣe rí ọ̀rọ̀ àlọ́ ọ̀rọ̀ àdọ̀rọ̀ àlálélá méjì náà ni ànábì ti tú àṣírí àlálélá fún wa bí tó bá lálàá tẹ́rù bá ń bà ọ́ ní tó ṣe leléyìí tó bá lálàá tínú rẹ bá dùn ní tó ṣe ẹ̀rí pé tó wá lálàá òkú ní tí ó sì hàn ní pé ẹ̀rọ báyàn náà ni òkèèyàn ojí kéèyàn ṣàdúrà ní pé ọlọ́run tí mo rí ìmọ̀jẹ̀kọ́ jẹ́ aburú fún mi ó ti tán ó ti tán wọ́n ti tán so kódà ń gbà mí bẹ́lú mi ṣe láláwọ tó rókù ìdùnnú yóò jẹ́ ìdùnnú fún mi pé ẹ́ eh, ọlọ́run ta méjì bí kì í yé kí mi náà ya múra sí iṣẹ́ eré kí n yá máa ṣe o so kẹ́nìkan ọmọ lóhun tó àlá fún ọ ó jìnà sí nǹkan o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. أنعم الله عليكم نعم إكوا الله ينعم علينا جميعا نعم إمام قال كما يلاكم نعم إكوا أنا bẹ́ẹ̀ bá ń ṣe rúkìá ìwọ̀n ẹni hmm. tí a lè jàǹdà kò hmm. immediately wọn bí wọn ṣe gbé wa ẹ mọ̀ pé nù ẹ̀kọ́ tẹ dá wa nísìnyẹn ní kánsálù wà lá hmm. pé wọn bá láǹfààní pẹ̀lú pàjáwìrì tí wọ́n gbé wa àwọn bọ́yẹ̀ èèyàn wà nílé kí wọ́n láti ojú mi àbí èèyàn wà ní madrasa ọlọ́run á irú ẹ̀ wá ṣẹlẹ̀ bóò ni ó sì ti hàn tí ń gbéra rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ lè kábà náà. tàtà náà tó tàtò ni gbogbo tó bá ń jẹ wọ́n ṣe dátà náà tó tà tó ní gbogbo ẹ̀ sí ẹ̀ lé ní pé àsìkò òun kékeré wa ní jẹ́ sáyẹn ọdún kéwọn láì lálù àlà ẹ̀rọ tó dáa jù ní kéwọn wà ní ìṣesí tó ń mọ ìyẹ báwọn kéwọn farabalẹ̀ kéwọn farabalẹ̀ tó yẹ kán ti kánjú ṣe ìwòsàn gan tó ẹ lọ́rọ̀ àwọn ẹlẹ́wọ̀ àwọn medical doctor láyé òun lè kó síbẹ̀ tó lè rọ́ọ̀ṣì wọn tó kọ́ra òun ní dá lóhùn so gbogbo ṣe ń láwọn ń emergency tó ń tún máa farabalẹ̀ ni bẹ́ẹ̀ ni tó wọ́n fẹ́ ọgbọ́dọ̀ jẹ́ kí gbajúgbajú kó pọ̀ fún ọ jù. wàlíkùn sọlẹ́ àwọn àṣetúlọ́ wà kẹ́rẹ́. ẹ̀rọ ẹ̀kú ẹ̀kọ́. alhamdulilayi ẹ káàbọ̀. ọlọ́run bá tẹ̀ síwájú. àmì àtẹ̀yìn náà. abdulasi muhammadu jami láti kiri. nàmú ẹ káàbọ̀ tán. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ tí obìnrin máa irun kúrun ni. ẹ dákun ẹ gbọ́ pé gbogbo nǹkan tẹ́ bá fi ni àbí àpáṣmẹ́ǹtì lásán tó láǹkan máa ń pè mú pé bí bó wù ní kìnnìkàkìnnì tó máa rí kẹ́ láyé wà fà. ọjọ́ ti lọ bọ̀ ṣe rí tó dáa jù kóbìnrin ọmọ fi nǹkan kan sínú rẹ̀ náà ni àdéhùn wà lọ Sahih Muslim Ibn Abbas ọlọ́run sọ̀rọ̀ sọ́lọ́ mi jágbe pé kóbìnrin kó mọ́ fi nǹkan kan kún irun rẹ̀ nǹkan kan sẹ́rí àtàṣmẹ́ǹtì omi ìpínkó jẹ́ ìtàǹpẹ̀lẹ̀ àtàṣmẹ́ǹtì òun nìkan òun nìkan kọ́ ní jẹ́ àtàṣmẹ́ǹtì ní jẹ́ àtàṣmẹ́ǹtì nìkan tó fi kún tá àtàṣ náà ní jẹ́ báwọn so àníbàá ni ẹ máa àtàṣ nǹkan kan máa so wallahu a'lam so ọjọ́ ti lọ àwọn tábà pé ká pè sórí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine so gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ní ìjẹ́jọ́ ní onlevin ni àwọn stars wa ibùdó ọ̀rọ̀ jí nọ́mbà wa sí mọ́sídẹ̀ẹ́ alẹ́sùn náà jàmọ́ ní adábàtà òkè amọ̀rètí ọjọ́ yẹn onlevin ni ò kọ́lọ̀ kó ṣàánú fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa